Ẹlẹ́yẹlẹ́ ń bá ọ lọ àforí àfọrùn kí n bá lọ bá lọ àforí àfọrùn kí n bá ọ lọ ìfẹ́ mo ní sí ọ ó máa yàtọ̀ ìjìnlẹ̀ ìfẹ́ àní ó máa yàtọ̀ sáré owó ẹ̀yìn wo olólùfẹ́ ẹ̀yìn ẹ̀yìn mẹ́nugún àforí àfọrùn kí n bá ọ lọ ẹ wo dádì àti mọ́mì tẹ wà ń lé ìjọwojú ara yín kẹ́ wọ́n sọ pé àforí àfọrùn kì í bá ọlọ. bẹ́ẹ̀ ni together náà la jọ sọ títí láéláé together forever ẹlẹ́yẹlé náà ni kájọ máa bára wa kájọ máa rò ó pọ̀ nígbà tó ń dùn àtìgbà tó ku díẹ̀ náà tí ò fẹ́ dùn dáadáa kájọ rò ó pọ̀ nítorí pé síbi tirẹ báyìí náà la bá lé ayé kákan má kú ìtì náà ni ẹ̀yin o ẹ wọ ẹ tún káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tiyín gangan orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ ayálúwaṣọlá fún mi aláṣàkẹ́ tiyín tí ò kọ́ mọ̀ ìyá gbogbo ìfẹ́ lórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun <laughs> ṣé báwo ìdílé aláyọ̀ mi tá àjọjọ wọlé lẹ́ẹ̀kan tí wọ́n ń kúrú tí wọ́n ń ga ṣe rí apá agbádá yẹn báyìí wọ́n ṣe báyìí tí wọ́n ṣe báyìí ẹ wọ́n ti jókòó wọ́n ti wà ń kalẹ̀ mo ti gbága fún wọn bọ́dà mi ẹ kú kalẹ̀ lórí ètò. ẹ ṣe ọkọ wa. ẹ káàbọ̀ ṣe dáadáa lè dé sísá mi ẹ káàbọ̀ sórí ètò. ẹ ẹ lè ti rí ojú àwọn ìdílé aláyọ̀ mi báyìí wípé ojú wọn rẹwà ogún rege ó tún ṣe kí ni ó ṣe rekete bọ́dà mi ẹ bá mi ṣe àfihàn ìdílé yín fáwọn aráalé. ìdílé wa ni ìdílé olúwadámiláre àti juliana rahim. Hmm. ìdílé olúwadámiláre àti juliana rahim eh, tó túmọ̀ sí mr and mrs rahim àwọn náà ni àlejò wa ní orí ètò ní àṣálẹ́ ìní eh, ìgbéyàwó yín máa tẹ̀síwájú láṣẹ ọlọ́run ọba oṣù bí bí èṣù kò ní ráyè láàrin yín lágbára ọlọ́run actually kò ì pé ọdún kan. ìgbà wo ló máa pọ́dún kan. by um, november. ah ká ṣáà pé ní kò pẹ́ kò pẹ́ a pé ọdún kan ẹ o lè máa máa pé ní bí ọdún kan sẹ́yìn tí n bá fẹ́ rì fà sí ìgbà tẹ̀ tí jọ ń darapọ̀ bọ́dà mi bó ti pàdé lẹ́yìn ju ẹ̀jẹ̀ tí lójókòó tì yín yìí àdó máa dán ọmọ dáadáa òdèjọ bàdí àrán tó jókòó tì yín ìbò lẹ ti pàdé wọn. iléèwé la ti pàdé hmm. ní ọdún díẹ̀ sẹ́yìn hmm. ìyẹn bóyá bíi ká níbi two thousand and sixteen ni a pàdé ní ilé ìjọsìn ah, ah, kulẹ̀ títa sí o ìyẹn ti ń lọ bí ọdún bíi mẹ́jọ hmm. ẹ àwò ilé ṣe rìn wọ̀kọ̀wọ́kọ́ wàyàwáyà tẹ̀ fi pàdé ní ọjọ́ yìí mo hmm. kọjá ni òun wà ní ilé ìjọsìn tí àwọn akẹ́kọ̀ọ́ máa ń ṣe hmm. nírọ̀lẹ́ náà mo ṣàrẹ́ni náà tó kọrin hmm. mo dẹ̀ rójú ẹ̀ èmi kàn ti ẹ̀ kọjá ni pé ókè olúwa ṣeun ṣùgbọ́n ẹgbẹ́ òun ni òun ah, yẹn ó ń dún lọ́kàn mi. Ah, ọkàn yín ni ti ń dún. Ah, ọkàn mi ni o mo bá lọ aṣáà ọdún mọ́dún oṣù hmm. mọ́ṣù ah, ọmọ yìí mú wá kiri wá kiri hmm. kò sí bí mo ṣe lè rí. ẹ dúró lálẹ́ ẹjọ́ tẹ ah, kọ́kọ́ gbé. ẹ wo mi ò dúró lọ́jọ́ yẹn o <laughs> nítorí pé nígbà yẹn mo ní ìbẹ̀rù láti lọ bá èèyàn gbà yẹn wọ́n hmm. jẹ́ pé bóyá mi ò jẹ́ nìkan tó jáfáfá láti báyàn sọ̀rọ̀ ṣùgbọ́n bíi pé ẹni tí mo rí kó wà ní ipò kan Hmm. àbí òmíràn láti lè ní ìgboyà yẹn láti eh. súnmọ́ wọn so mo kàn wò pé wo a máa pàdé àwọn dẹ́gbẹ́ àá kọ́mọ́ lọ bú wa. ọdúnmọ́dún oṣùmọ́ṣù àpàdé lórí eh, social media láti hmm. pàdé abẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ah, ẹ dúró náà báwo lẹ ṣe wá mọ̀ páwọn ni ṣé ẹ ti ẹ mọ̀ wọ́n débẹ̀ yẹn tẹ́lẹ̀. ẹ eh, nígbà tí. torí ẹ ní ẹ dúró. bẹ́ẹ̀ni. ẹ kàn gbọ́ tó ń kọrin. bẹ́ẹ̀ni. ẹ dẹ̀ kọjá ń ti yín. tí bá sọ fún yín pé ẹ̀kan yẹn náà ni mo rí hmm. ní àìmọye ọdún yìí tá à ń sọ yìí ṣùgbọ́n ọlọ́run tó mọ àkókò àti hmm. ìgbà ẹ̀dá láyé hmm. ó mọ bó ṣe ń tò. bẹ́ẹ̀ni. oríṣiríṣi Eh, ìbáṣepọ̀ náà láti wọnú ẹ̀ eh, yóò ṣe yẹ̀gbéyàwó bó ṣe gbéyàwó la wọlé ẹ̀ la jáde àwọlé àjáde ṣùgbọ́n nígbà tá a máa fi pàdé yẹn a bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ èmi máa wà nínú relationship kan náà máa wà nù mí hmm. nígbà tá a fi ń sọ̀rọ̀ hmm. so ó wá di ìgbà yẹn ẹni tí mò ń fẹ́ gbà yẹn náà òun náà ti àti dàrú. Ah. ti sáà fún yín ní breakfast. àǹtí bò ni ọkọ rẹ̀ ń kọ́ olóhùn ò tí ì lọ́kọ mo ló ti tán. ìwọ lẹni tí a ti ń dúró o láti ogún ọdún. nígbà tí a wá bẹ̀rẹ̀ mo wá béèrè ìbéèrè kan lọ́wọ́ ara mi pé kí ló dé tá a fi ní ìbáṣepọ̀ yìí láti ìgbà sẹ́yìn mo wá dáhùn ara mi wípé ká ní pé a ti ní ni hmm. òye tí mo ní sìn hmm. mi ò ní nígbà yẹn so ní dájúdájú tá a bá ti pàdé tẹ́lẹ̀ tá a ti ń hmm. ṣe ìbáṣepọ̀ yìí á ti dàrú. ó ṣeé ṣe kó ti dàrú tàbí kó ti túká. bẹ́ẹ̀ni. ẹ ẹ jẹ́ n wá bèrè báyìí nígbà tẹ́ padà pàdé wọn yẹn ní orí social media ìyẹn ti wá tó ọdún mélòó sẹ́yìn. ó tó bẹ́ẹ̀ bí ọdún mẹ́rin sí márùn-ún tá a fi pàdé. tẹ́ pàdé sẹ́yìn. bẹ́ẹ̀ni. sísà mi nígbà tí bọ́dà mi pàdé yín lórí social media kí lẹ̀yin ṣe rí wọn sí kí lẹ̀ ṣe tẹ́wọ́ gbà wọn ìgbà tí mo kọ rí chat yẹn ní alẹ́ yẹn hmm. like good evening hmm, hmm. like good evening tadile ke sole sole wọ́n jẹ́ ẹni tó tó popular yes ní school wọn gbajúgbajà rí is always everywhere so ṣáà rí chat mi náà ah, good evening báwo ni o báwo everything àṣà kíra normally then after that lẹ́yìn oṣù tó tún kọjá lọ àtúnsọ̀rọ̀ mọ́. alùpùpù hmm. tún lọ ń tiẹ̀ ègbè túre gbé ègbè túre gbé. wọ́n ṣáà máa tún padà wá ìjọ tí wàá tún wá sọ́kàn wọn wọ́n máa tún pè nǹkan ní kí gbóhùn ẹ̀ náà ni mo notice pé anytime tó bá fi pè a máa sọ̀rọ̀ dáadáa bí ọ̀rẹ́ yẹn máa gùn ṣábi hmm. thirty minutes one hour lórí ah, ah, call. ìfẹ́ pàdé nù. Hmm. wọ́n kò sí kankan tó attach àwọn méjì àkọ́ríra bí ọ̀rẹ́ like a hmm. normal person èmi ò tẹ̀lé anything so ìgbà tí mò ń serve lọ́wọ́ ní Jos bí kọ́ọ̀lù yẹn ṣe ti wọlé ni ok during birthday wọn orin pé wọ́n ṣe birthday mi kan ah ẹni yìí ṣe bẹ́ẹ̀dẹ̀ kíkọ o kí a kí o ká kí wọn o. ojú tó ti mọ ni o lè sọ pé òun ò mọ ni o. <laughs> so mo ṣáà kí wọn nínú group tí mo ti rí pé wọ́n ti ń celebrate wọn níjọ́ yẹn then mo tún lọ sí DM wọn mo tún kọrin fún wọn ṣáà oh. ṣàdúrà fún wọn ní ìjọ́ yẹn ìjọ́ yẹn tún lọ ó ṣáà ní ẹ ṣé o ìjọ́ kejì tẹ̀lé ó dúpẹ́ pé ẹ ṣé o fún birthday messages and prayers then gbàtọ́ wa ọjọ́ mélòó díẹ̀ hmm. bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ pípé yìí ni hmm. pípé yẹn ṣà ń lọ ṣà ń lọ ọmọ tó kọrin fún mi yìí ibẹ̀ ni ṣé màá jẹ́ kó lọ ni. ibẹ̀ ni questions yẹn ṣá àwọn ìbéèrè yẹn ṣá wọlé ṣá ń dáhùn wọ́n yẹn pé gbà yẹn gan ni wọ́n serve àwọn náà breakfast èmi hmm. gan fresh fún mi ní ní platter of gold àwọn náà ṣe ráyè tí yín. so àwọn méjì ṣàbẹ̀rẹ̀ conversation yẹn aṣá ń sọ̀rọ̀ from there gradually ó ṣàn wọnú ara wọn ṣàn. ìgbà wo lẹ́yìn wá wò ó pé ẹni yìí mo lè fi ṣe adé orí mi. Ah, tí ọlọ́run bá ní àsìkò títò hmm. kò sí kan tí ẹ̀dá lè ṣe bẹ́ẹ̀ ni bó tiẹ̀ ṣe ṣẹlẹ̀ gan-an èmi gan-an tó bá jí mi dìde ọ̀nì normal den pé màá nínú mi ò fẹ́ pásítọ̀ hmm. pé mi ò lè mi ò lè fẹ́ pásítọ̀ ẹ̀ lè fi pásítọ̀ ah. sọ́kọ́ mi ò lè hmm. fẹ́ pásítọ̀ story for another day <laughs> story for another day ó dáa ẹ jẹ́ ń ṣe báyìí àsìkò wa ti sáré ẹ jáde òkè dọ̀hún náà tá a bá padà dé mo sì ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ pásítọ̀ nípa ọ̀rọ̀ pásítọ̀ Déjì ó dáa ẹ̀yin ara lé ó dá mi lójú pé ẹ̀ ń gbádùn àwọn àlejò mi nítorí pé mi náà ń gbádùn wọn ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ àpadàbọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ilẹ̀ aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ti yín gbọ̀ngàn fún ìfọlẹ́ ìdẹ́sẹ̀ ń darapọ̀ mọ́ wa èmi pẹ̀lú àwọn ìdílé Rahim lájọ wa lórí ètò ní àṣálẹ́ yìí ẹ kú kalẹ̀ ẹ̀yin ìdílé aláyọ̀ mi ẹ̀ǹlẹ́ sísá mi ẹ̀rín músẹ́ músẹ́ bọ́dà ń bóyá tá a bá béèrè lọ́wọ́ bọ́dà ń pé kí ni àwọn kan tẹ rí nínú ìyàwó ẹ̀rín músẹ́ yìí máa wà ń bẹ̀ mo fẹ́ béèrè ìbéèrè kan lẹ́ẹ̀kan nígbà tí sísítà mi ní àwọn àwọn ò ní lọ́kàn torí àwọn tó pé àwọn ò lè fẹ́ pásítọ̀ ẹ jọ nígbà tí ẹ wá dẹnu ìfẹ́ kọ wọ́n yẹn ṣé kò sí ìpèníjà pé mi ò lè fẹ́ pásítọ̀ o màá fẹ́ pásítọ̀ o ṣẹ́jú kan lótìtọ́ ó wà nítorí pé ẹni tó ti ní ìmọ̀ àti òye pé òun ò fẹ́ fẹ́ ìránṣẹ́ ọlọ́run ó wà ṣùgbọ́n ó gba ọgbọ́n tí ènìyàn méjì bá fẹ́ wà papọ̀ hmm. wọ́n ní láti kó sórí tábìlì nǹkan tí wọ́n fẹ́ filé ayé wọn ṣe hmm. ṣé títí ẹ lè bá tèmi mu ṣé mo lè fi ara mi lẹ̀ fún nǹkan tí wò fẹ́ ṣe ohun tá a ṣe nìyẹn nígbà táwa wò síra wọn àwọn náà níṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ hmm. ṣùgbọ́n wọn fẹ́ fẹ́ ìránṣẹ́ ọlọ́run báwo ló ṣe wá fẹ́ rí. ẹ̀yin gọgọ ìránṣẹ́ ọlọ́run. níbi tí a ti bọ́ sínú e, ìṣọ̀kan nìyẹn hmm. lórí ọ̀rọ̀ yẹn. bẹ́ẹ̀ fi fòmù ṣọ̀kan kódà àsìkò wa wọ́n sáré àti bẹ́ẹ̀ tábàlà ṣòmọ̀ mi tán náà rí ẹ̀ bá ń kọjú sí àwọn yìí kẹ́ bá ń bí wọ́n pé ṣòmọ̀ mi tán dáadáa. ṣòmọ̀ mi tán dáadáa. ṣẹ́yìn ló mọ̀ mi tán. <laughs> ẹ dáhùn ẹ̀yin náà kọ́kọ́ dáhùn tiwọn náà. bẹ́ẹ̀ni. sà wọn làwọn ọmọ yìí tán dáadáa ẹ̀yin náà yẹ béèrè béèrè yẹn lọ́wọ́. bẹ́ẹ̀ ni mà. ah ah <laughs> ok na a ti bẹ̀rẹ̀ dírámà ní bíbá yìí. ó dáa kókè ní kókè pé ìjọ ẹ̀sùn tàbí kí n fún ní ìbòjú tàbí kí n fún ní bóyá ẹ bá mi fún sísá mi a máa disturb gèlè wọn yẹn díẹ̀ wọ́n á rọra bá a fi sọ ojú wọn lọ sọ́nà ẹ̀yìn. ẹ rọra bá a fi sójú yín lọ sọ́nà ẹ̀yìn ẹ má bínú ṣé òun gbà. mo mọ̀ máa béèrè àwọn ìbéèrè yìí lọ́wọ́ yín ẹ máa ní àǹfààní láti máa bá mi kọ sílẹ̀ ẹ ní àǹfààní láti sọ jáde ẹ ṣe sísítà mi ẹ má bínú láàrin ìṣẹ́jú méjì nísìnyí ẹ ti darapọ̀ mọ́ wa padà ìbéèrè aláfọ̀kọ́ yín lélẹ̀ pé tí ìyàwó yín bá fẹ́ jẹ ẹ̀wà báwo ni wọ́n ṣe nífẹ̀ẹ́ sí láti máa jẹ ṣé kàn sè ni àbí kàn fi ṣe ọ̀lẹ̀ àbí kàn fi dínkà èwo ni wọ́n nífẹ̀ẹ́ sí jù nínú gbogbo ẹ̀ ìyàwó yín ni o kì í sẹ́yìn bó bá fẹ́ jẹ ẹ̀wà beans combo ẹ ti kọ́ ìbéèrè lẹ́ẹ̀kejì rèé pé ẹ̀yin fúnra yín irúfẹ́ aṣọ wo lẹ fẹ́ràn láti máa wọ̀ ṣètò lóyìnbó ni àbí tilẹ̀ wà your favourite wears is it native or English ìbéèrè lẹ́ẹ̀kẹta lélẹ́yìí pé irúfẹ́ ohun mímu wo nìwà ìyàwó yín fẹ́ràn ẹ jẹ́ kí n là á ṣé soft drinks ni àbí tíì àbómi àbí èwo tí ló tún wà tó jẹ́ nǹkan mímu àbí àwọn wáìnì ni àbí ẹlẹ́rìndòdò ni àbí ìbomú tí máa mú kọ́ ni ètí kọ́ eléyìí tó parí ẹ̀ ni pé irúfẹ́ eré ìdárayá wo lẹ́yìn fẹ́ràn jù your favorite sports or your favorite athlete bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni o kung fu ni o eh, eré sísá ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ etí kọ́ ẹ ṣe ẹ bá mọ̀ wá àsìkò wa ti sá lọ hmm. ẹ ṣeun gan ni sísà mi ẹ ra bá mi yọ ìbòjú tẹ fi bòjú ẹ má bínú eh, ṣé ẹ ra bá fọwọ́ ṣe tí ìgèlè yìnyín padà lọ sókè. Okay ṣeun àdúpẹ́ ẹ káàbọ̀ padà sórí ètò ìgbé aláyọ̀ ṣe dáadáa lè dé mhm. sísá mi ni ìbẹ́yìn lè yẹra fún wa díẹ̀ eh, eh, a ti bẹ̀rẹ̀ àwọn ìbéèrè yìí lọ́wọ́ ọkọ yín nígbà tẹ́ yẹra fún wa díẹ̀ ẹ̀yin lẹ ní àǹfààní láti máa dá mi lóhùn bí akíbọ́dà mi ó fẹ̀yìntì wọ́n máa wo ìyàwó wọn báyìí ìbéèrè alákọ̀ọ́kọ́ lílé pé ọ̀nà wo lẹ́gbà fẹ́ràn láti máa lo ẹ̀wà láti jẹ láti máa se ẹ̀wà jẹ ṣé kẹ́ ẹ bọ̀ ni àbí kẹ́ ẹ fi ṣe ọ̀lẹ̀ àbí kẹ́ ẹ fi ṣe àkàrà àbí kẹ́ ẹ fi jẹ èkúrú àbí bò èwo lẹ fẹ́ràn bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀wà products. Okay. Hmm? ká fi ṣe. ọkọ yìí ti kọ̀ọ̀kan síbi o. Mm. ntọkọ yín kọ yẹn ni mo fẹ́ kẹ́ ẹ sọ ó yá. ká fi ṣe ọlẹ. kẹ́ fi ṣe ọlẹ. ẹ pàtẹ́wọ́ fún sísá mi kí lè tẹ wá ronú lọ jìnnà bọ́dà mi kọ ọlẹ olójẹ́ hmm, kẹ́mi gan pè lọ́ọ̀lẹ̀ ìbéèrè lẹ́ẹ̀kejì rèé pé irúfẹ́ aṣọ wo lọ́pọ̀ yín fẹ́ràn láti máa wò ṣètò lóyìnbó ni àbí tilẹ̀ wa lóyìnbó ni o. lóyìnbó ni o wọ́dà mi kọ òyìnbó àṣà ìṣàn ni o látẹ̀lé lọ́kẹ́ mọ̀ wọ tilẹ̀ wa <laughs> sísà mi ti gbà tán. ìbéèrè lẹ́ẹ̀kẹta eléyìí pé kí ni favourite drink tiyín ṣé lẹ́rìn dòdò ni ṣé tíì ni ṣé èwo ló tún wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm, àwọn soft drink yẹn. Hmm, ẹlẹ́rìí dòdò hmm, ó ga o aago lọ́ọ̀fù bọ́dà mi tún ti gbà tán. ee eh, eh, a sọ pé eré ìdárayá wo lọkọ yín fẹ́ràn láti máa wò. just one ẹ̀ẹ̀kan ṣoṣo náà ni wọ́n ní wrestling. Eh, eh, hundred hundred lẹ́gbàá gàgà ẹ pàtẹ́wọ́ fúyàwó yín ẹ̀yin náà pàtẹ́wọ́ fọkọ yín torí ẹ̀jọ́ mọ́ra yín ni ẹ̀jọ́ mọ́ra yín tán ẹ ti gba hundred hundred ó dáa ẹ ṣe máa ṣèlérí nítorí pé mọ́ra yín tán dáadáa dáadáa inú tèmi máa ń dùn tèmi bá rí tí wọ́n mọ́ra wọn tán wọn náà ní ìgbéyàwó àwọn ó kù kó pé ọdún kan ṣùgbọ́n wọ́n mọra wọn bí ẹni pé wọ́n ti jọ ń gbé fún ogún ọdún fún tó dáa ni ká máa fojú sí nǹkan díẹ̀díẹ̀ nínú ọkọ wa àti ìyàwó wa eléyìí tó kù báyìí ẹ sọ pé tó bá jẹ́ ẹ̀yin ẹ pé ẹ̀yin tó bá jẹ́ ẹ̀yin tó bá jẹ́ àwọn ẹ náwó sí wọn bákan náà tó bá jẹ́ àwọn ẹ náwó sí wọn tó bá jẹ́ ẹ̀yin ni ẹ ní èmi ni alákọ̀ọ́kọ́ rẹ̀ wọ́n níta ló máa ń tètè gbàgbé nǹkan jù láàrin ẹ̀yin méjèèjì bọ́dà mi wọ́n fi wọ́n fi slow motion kó lọ sí apá abibẹ̀ yẹn wọ́n ní ta ni kì í mọ̀nà lọ́pọ̀lọpọ̀ gbà bí ẹ lọ síbì kan ẹ fẹ́ ṣìnà ẹ̀yìn náà tún ní ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ wọ́n ta ló máa ń tètè jí jù hmm, ẹ̀yin ni ẹ̀yin lè mọ́ ń tètè jí ẹ̀yin ni pásítọ̀ wà <laughs> wọ́n ta ló máa ń jẹ oúnjẹ tó láta àwọn ni òkè wọ́n ní ta ló fẹ́ràn láti máa rìnrìn àjò who travels more ẹ̀yin wọ́n ní ta ló máa ń sọ̀rọ̀ ṣáà máa sọ̀rọ̀ sọ̀rọ̀ bí a tàbá ti fẹ́ máa bínú wọ́n ní who nags more hmm, ẹ̀yin ní sísà mi ò tẹ̀ jẹ́ sọ́délẹ̀ wọ́n ní ta ló máa ń ṣe social media jù hmm, lórí fóònù wọ́n ní ta ló láìkì láti máa tú lọ sí patí. wọ́n ti pé ẹ́ wọ́n ní ta ló fẹ́ràn láti máa wéré àgbéléwò. èyí méjèèjì fifty fifty nìyẹn mú wọ́n ní ta ló fẹ́ràn láti máa kọrin nínú balùwẹ̀. Oh. <laughs> ó dáa ó dáa ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ máa wojú ìyàwó yín ẹ nítorí pé o mọ̀ mi tán dáadáa. nítorí pé o mọ̀ mi tán dáadáa. kí ló wá fẹ́ kí n ṣe fún ẹ báyìí o. kí ló fẹ́ kí n ṣe fún ẹ báyìí o. Mm-hmm. ó yá ẹbìnrin tẹ́ ẹ fẹ́ ìṣẹ́jú kan àsìkò àti sáré. kí ni mo fẹ́ lálẹ́ yìí. Mm-hmm. ìsàlẹ̀ yìí o ìsàárín ọ̀sẹ̀ tá a wà yìí o ntẹ̀ sáfẹ́ ọkọ yín múnú yín dùn èyí náà ti múnú wọn dùn. fẹ́ kọ́ jọ mi lójú. Hmm, wọ́n ní kẹ́ ẹ jọ àwọn lójú tẹ́ ti ṣèlérí bẹ́ẹ̀ni ẹ jọ wọ́n lójú bẹ́ẹ̀ni tẹ́ ẹ bá fi jọ wọ́n lójú èmi ó padà béèrè o kódà ó yà yín náà ìwòjú ọkọ yín yẹn nítorí pé ẹ mọ̀ mi tán dáadáa. nítorí pé ẹ mọ̀ mi tán dáadáa. ilé wa fẹ́ kì í ṣe fún mi lálẹ́ ní alẹ́ ní ti alẹ́ ní ìyẹn ti wọn obìnrin lẹ́yìn ó yá. kí lẹ fẹ́ kì í ṣe fún yín ní alẹ́ yìí. Mm-hmm. mo fẹ́ àmàlà gbígbóná pẹ̀lú gbẹ̀gìrì. èsì jàre. wà ẹ ṣe ọ ṣe wà àmàlà gbóná àti gbẹ̀gìrì ẹni tí ó ṣe àmàlà gbóná tí ó ṣe gbẹ̀gìrì yóò sọ ẹ̀ tì àbí mo á béèrè lọ́wọ́ ẹ̀ pé kí lẹ fẹ́ ẹ lè sọ pé òdo òdo bíi mẹ́fà kó mọ yí nínú àkáǹtì yín lọ báyìí ẹni kọjọ yín lójú ó dà ó ti gbọ́ ó yá àmàlà gbígbóná ẹ ṣe àmàlà gbígbóná fún wọn lálẹ́ ẹgbẹ́ bá délé àti gbẹ̀gìrì tẹ́fọ̀ bẹ̀ wédú sí tẹ́bà tán bá ti wá jẹ́ tán yàrá òkè straight ẹ ṣe ẹ ṣe àdúpẹ́ ọmọdélé aláwọ̀ mi ẹ wọ́n mọ ara wọn tán dáadáa èmi náà máa ń sọ fún wa ẹ jẹ́ ká mọ ẹnì kejì wa nítorí pé nǹkan tó dáa ni ẹ jáde òkè lọ́hùn tá a bá fi máa padà dé ká tẹ̀síwájú ẹ kú kalẹ̀ à alẹ́ òní yá yàtọ̀ ìdájí òní ṣe é kó kájọ máa yáta yáyó <laughs> dádì ẹ wo ẹ̀yin àti mọ́mí alẹ́ òní gbọ́dọ̀ yàtọ̀ ni o nítorí pé ẹ ti wo ètò ilé aláyọ̀ lálẹ́ yìí alẹ́ ní ó máa yàtọ̀ ẹlẹ́gbọ́n fi kí yín káàbọ̀ padà sórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tí ń gangan èmi àti àwọn ìdílé aláyọ̀ mi náà lajìjọ ń rọ̀ kí ẹ bọ̀ látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí léni ẹ kú kalẹ̀ lórí ètò jàre bọ́dà mi àti sísítà mi abala tá a bọ́ síbẹ̀ àyọ̀ la máa ń pè ní abala ojú àbẹ̀ tí ká sojú àbẹ̀ ń kú pẹ̀yìn. ká sọ ọ́ ká sọ ọ́ ká sọ ọ́ ó máa dáa wọ́n ní ṣé ó ti ní ìgbà kan tí ìbásọ̀rọ̀pọ̀ tó dán tó ti ṣokùnfà kọ̀ǹkọ̀ ṣé àsìkò kan wà tí communication problem tó ti ṣokùnfà kùdìẹ̀kudiẹ nínú ìgbéyàwó yín ó jẹ́ ń bèrè lọ́dún. bẹ́ẹ̀ni ó wà dáadáa Hmm. Um, tí a bá fẹ́ tanra wa jẹ bẹ́ẹ̀ni ìgbéyàwó kí ìgbéyàwó láì mọyọ ọdún tó lè ti lè jẹ́ hmm. kò sí bí ò ṣe ní ṣẹlẹ̀ ah, ah. ó máa ń wà ṣùgbọ́n ọ̀nà tí a fi ń mọ àwọn tó dàgbà hmm. tí òun ṣe nípa ọjọ́ orí ni bí a ṣe lè gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ ká wá tún ṣà ká wá tún tò èyí tí ò ní fi fa kúrò mi ò fẹ́ rí ẹ mọ́ nílé ayé mi. Mm jáde kúrò nu ayé mi àbí ó ti tó gẹ́ hmm. tí àwọn kùdìẹ̀kudiẹ bá wà nínú à wa sọ̀rọ̀ hmm. tó bá wà ní tòótọ́ tí òun ṣe pé bóyá èèyàn kan ń fi ọ̀nà kan ó fi ń pamọ́ hmm. tó bá jẹ́ lóòótọ́ ni ó wà nínú ìgbéyàwó kí ìgbéyàwó ọgbọ́n orí la fi ń tò tá a bá ti fọgbọ́n tò á wà bẹ má bínú ọkọ mi aya mi má bínú ẹ má bínú fún ọ̀rọ̀ yìí o èmi máa ń sọ̀rọ̀ kan hmm. kò sí bí ọkùnrin náà ṣe jángẹ́lì tó òun náà sì ní àléébù lára ṣùgbọ́n obìnrin tó jẹ́ ẹni tí ó jẹ́ ìdábòbò fún ó gbọ́dọ̀ dáàbòbò ọkọ rẹ̀ ní ìgbà tí ọkọ yẹn bá ń ṣe bí ènìyàn nígbà tí ò bá rí ibi ṣe bí áńgẹ́lì. <laughs> bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tèmi nìyẹn o nígbà tí ó bá fi ara èèyàn sọ̀rọ̀ hmm. àbí wùwà hmm. ìwọ tó ti mọ̀ pé kò ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ hmm. fi ọgbọ́n ọlọ́run kò fi gbà á ní àkókò yẹn kò wá fọgbọ́n áńgẹ́lì gbé. <laughs> tí ọkọ ẹ bá ṣe bí èèyàn ìwọ fọgbọ́n áńgẹ́lì gbé nígbà tí ìyàwó náà bá dẹ̀ ṣe bí èèyàn ọkọ náà á fẹ́ ọgbọ́n áńgẹ́lì gbé kódà nǹkan tí mò ń béèrè ìbéèrè mi ẹ̀ tí ì dáhùn ẹ̀ mo ní nínú ìgbéyàwó tí ṣó ní ìgbà tí ìbásọ̀rọ̀pọ̀ tó dán mọ́rán tó ti fa kùdìẹ̀kùdìẹ̀ bóyá ìyàwó yín ti fìgbà kan complain pé ẹ tẹ ní àsìkò fún mi tó àbí nǹkan kan ìbéèrè tí mo béèrè nìyẹn o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó wà. kí lẹ ṣe kí lẹ ṣe kí lẹ ṣe yanjú ẹ ní bá ṣe yanjú ẹ̀ náà ni láti ní um, communication tó dáa kó dánmọ́rán kó dánmọ́rán. ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìgbà míì ìgbà míì ohun tí àwọn lè máa lérò pé kò dáa hmm. ó lè jẹ́ pé àìní òye tó hmm. ló lè fà á hmm. bí ẹni tí bí kánìgbèmí bí ìránṣẹ́ Ọlọ́run sìn tí mò ń bá àyàn sọ̀rọ̀ téèyàn kan ní ah, ogun ayé báyìí báyìí báyìí báyìí téèyàn ń bá sọ̀rọ̀ pé farabalẹ̀ má dára má bara jẹ́ hmm. kí àwọn wá rò bóyá olúwẹ kàn fi àkókò ṣòfò <laughs> ṣe ti rí ọ̀nà yẹn bó ṣe pín sí báyẹn so àìní òye nípa nǹkan téèyàn lè téèyàn ṣe ń gbà yẹn ó hmm. lè jẹ́ ohun tó jẹ́ káwọn máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ so ṣùgbọ́n tá a bá ti jọ jòkóó tá a ti jọ sọ̀rọ̀ pé báyìí báyìí báyìí ló ṣe rí táwọn náà dẹ̀ fi ọgbọ́n náà fi gbé pé iṣẹ́ báyìí báyìí lẹni báyìí ń ṣe hmm ọ̀rọ̀ yẹn máa wá ní ojútùú. sísà mi ẹ jẹ́ sáré fún yín láǹfààní kí ni àwọn nǹkan yọkan tí ọkọ yín máa ń ṣe tẹ́ ẹ fẹ́ kí wọ́n jáwọ́ tàbí kí wọ́n tí kò ń dùn mọ́ yín nú tó. ìgbà kan ni mo rò bí n pé gbogbo nǹkan tó ń ṣe hmm. àwọn kankan tó ń ṣe hmm. ni pé kò dùn mọ́ mi nú like kò yẹ kí wọ́n máa ṣerú nǹkan báyẹn. kí ni nǹkan náà torí a fẹ́ kí wọ́n stop ẹ̀ nǹkan anything ó lè jẹ́ àwọn àti ní àlejò tó sọ pé ọkọ òun ń tẹ fóònù jù àti lálejò tó sọ gbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan yọkan tọkàn yín ṣe tí ẹ fi taratara nífẹ̀ẹ́ tó tẹ̀lé jẹ́ pé kìíní bọ̀ tó yẹ pé ẹ fi taratara nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ kan stop kò sí kan tó ń ṣe tí mi ò fi taratara nífẹ̀ẹ́ sí torí. gbogbo wa wọn pátá ló bá yín lára mu. ìkan tí mhm, èmi rí as ìkan tí ò dáa like hmm. ìkan tí wọ́n máa ṣe tó máa múnú bí mi tí màá kàn hmm. fi sọ̀rọ̀ ìgbà tí màá jókòó tí màá tún rò hmm. nínú iṣẹ́ ìránṣẹ́ tó tún ṣe orí ń pé they are important ìkan tí ó wà very very important fún wọn ẹ̀sọ̀ yọ̀kan bẹ̀ náà láti ṣe bí kọ́ wà wọn ní kọ́ kọ́ máa sọ̀rọ̀ kó tẹ̀ pẹ́ẹ́pẹ́ kó tẹ̀ pẹ́ kó máa lọ bí thirty minutes kí hmm. máa try láti get attention kọ́ ní i'm coming i'm coming yẹn ó ti mò ń bọ̀ ni <laughs> mò hmm, ń bọ̀ hmm, ṣùgbọ́n ẹ ti dàárò ẹ ti wò pé mm, iṣẹ́ wọn ni ẹ jẹ́ kí èmi wá kọ́ mi na this junction pastor. Pastor wa ṣe wà pẹ̀lú wa bẹ́ẹ̀ni mhm. ìyàwó yín jẹ́ èèyàn kan tí wọ́n wà considerate wọ́n ní àwọn ti dàárò àwọn ti wò pé ara iṣẹ́ ìránṣẹ́ ni ṣùgbọ́n ìwọ̀n tún wọ̀n sí nígbà tí ẹ bá ń bá èèyàn sọ̀rọ̀ lórí fóònù tẹ̀dẹ̀ mọ̀ pé màdámù kò ní jẹ́ gbogbo ìgbà o àwọn ìgbà kankan tẹ̀wọ̀n pé madam, máa need attention yín fúnra yín lè máa cut conversation yẹn pé yes ma ẹgbẹ́ ogun léètì yín nìyẹn o ẹ jẹ́ kí n yanjú tilé ìtọ̀dọ̀ mi náà kó má bàa dàpọ̀ o fúnra yín lè máa ní ò dáa ẹ jẹ́ ká tó sọ̀rọ̀ nígbà míì nǹkan tí wọ́n rò tó bí wọn nú ó túmọ̀ sí pé wọ́n fẹ́ more attention lélẹ̀ tó jẹ́ pé ó ṣe pàtàkì ó ṣe kókó ṣé ẹ ti bá wa fi ara sí pé ẹ tún máa fún sísá mi ní more attention. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣèlérí ìkọjú sí wọn. mo ṣèlérí èmi hmm. mo ṣèlérí hmm. pé màá ṣe àtúnṣe. ìṣe ìṣe àdúpẹ́ sísá mi náà ẹ mú rí pé ẹ̀rín yẹn wá yàtọ̀ ń sìn ẹ̀rín yẹn yàtọ̀ ń sìn eré ìfẹ́ tí wọ́n bá yín pé wà rèé Eh, ó dà wọ́n ní ó dà pé wọ́n fẹ́ràn yín láti máa kọ nǹkan wọ́n fẹ́ kẹ́ sáré kọ line márùn ọ̀rọ̀ ìfẹ́ márùn kẹ́ ẹ wá gbé fún sísítà mi kí wọ́n bá wa kà síta ọ̀rọ̀ ìfẹ́ márùn fún ìyàwó yín ẹ kọ́lẹ̀ kí sísítà mi sáré kà àsìkò wa ti sáré. láì márùn péré love story láì márùn péré. sísítà mi ẹ̀yin náà máa ronú sí ẹtikọ́tán ẹ bá mi gbé e fún wọn bóyá ẹ bá ń ka nǹkan tí ọkọ yín kọ síta. You are my very choice forever and no one else ẹ̀sọ́ ẹ̀ka síta ṣèbẹ́yìn ni wọ́n kọ́ fún. me I am his very choice forever mm. and no one else. and no one else and you are my ni ó yẹ kó jẹ́ náà torí àwọn ni mo ní kẹ́ ẹ kọ́ fún hmm. ìyẹn ọ̀kan yìí àwọn ni mo ní kẹ́ ẹ kọ ọ̀rọ̀ ìfẹ́ fún only you, you are my ìkàntọ́kọ eh. are my very choice mm. but since n pe èmi lọ́kọ fún mo ti wá mm. personalize it ok yín wá It's kà ẹ ẹ ó ti yé mi ó ti yé mi. Eh, eh bọ́dà mi ni ẹ̀yin nìkan nìkan nìkan títí ayé àìnípẹ̀kun ẹ bá wojú ìyàwó yẹn bá fún wọn peg pé i love you so much. ṣé gèlè máa jẹ. gèlè ajé ẹ fọwọ́ gbé ẹ fọwọ́ gbé gèlè títà mi náà ó yá ti pọ̀ yín o ẹ bá wojú ọkọ yín ẹ bá kí wọn lóríkì ìfẹ́ bíi mélòó kan kẹ bá ń dúpẹ́ lọ́wọ́ wọn tán ti ń tọ́jú yín láti ọjọ́ ọjọ́ yìí ó yá àsìkò wa ti sáré ẹ wojú ọkọ yín ẹ kí wọn lóríkì ìfẹ́ bíi mélòó kan ẹ fọwọ́ sí ṣé pásítọ̀ ló fẹ́ fọwọ́ sí yín lẹ́gbẹ̀ẹ́ àbẹ́yìn lẹ fẹ́ fọwọ́ sí wọn. ọkọ mi mm-hmm. olówó orí mi ó ga jù ẹnu bí ọkọ mi. Mm-hmm. Thank you for being the crown over my head. Mm. Thank you for being the king in my life. Super. Thank you for being the king of my heart. Super. Èbó pọ̀ ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ wọn tán ti ń tọ́jú yín. And thank you for choosing me as your wife thank you for everything you've been doing in eh, my life. ẹ̀yin náà rí yín òwò ni ẹ bá fún wọn kìsì jàre pé má wọrí forever is the day oya na oya kìsì kìsì straight kiss. Hmm, hmm. ẹ ṣeun adúpẹ́ ẹ ṣe adúpẹ́ torí pé a pè yín wá sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ẹ̀dẹ̀ jẹ́ wa ilé àti ọ̀nà yín kò ní dàrú ìgbéyàwó yín Ọlọ́run máa bá mi máa strengthen ẹ̀ Ọlọ́run máa máa gbèrò e báyìí lójoojúmọ́ láṣẹ ọlọ́run ọba ṣé tàbá tún súnà ọwọ́ ìwé sí yín lọ́jọ́ míì ṣe máa dá wa lóhùn. bẹ́ẹ̀ni. ẹ ṣe àdúpẹ́ ẹ ṣeun gan ni gbogbo èèyàn aráalé oníyanṣẹ́ ọlọ́kàṣe gbogbo yín tàjọ ṣètò tẹ̀lé gbogbo yín náà ni mò ń kí ìpè ẹ̀ ṣe ẹ kú àìbínú àsìkò wa náà ti sọ pé ọlá ilé ti tó lọ orúkọ mi ò tí yí padà Ọlá Ọ̀nàbàjọ ni mò ń jẹ́ ayọ̀lúwa fún mi aláṣà kẹtì gbọ̀ngàn tí ò kọ́ mu ìyá gbogbo ìfẹ́ lórí ètò ilé aláyọ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ẹ tẹ̀lé mi lórí gbogbo ẹ̀rọ ayélujára mi pátápátá at ọ̀nàbàjò ọ̀làwálé tó bá jẹ́ orísun tẹlifíṣàn ni at orísun tv náà láwà ẹ tẹ gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa gbogbo ẹ̀ la máa rí tàtí máa fún yín ní èsì tó dáa mo ti wá sọ pé ra àtayọ̀ lápàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ kí ìgbéyàwó yín kó máa dùn ẹ jẹ́ kí ìfẹ́ kó máa gbilẹ̀ lọ́ọ̀dẹ̀ yín nítorí pé bọ́ọ̀dẹ̀ ò bá ti dùn báyìí bí ìgbẹ́ nì lórí ẹ̀yin àlejò mi ẹjẹ́ àjọ máa juwọ́ sáwọn aráalé pé láyọ̀ ní ká tó pàdé ó dàbọ̀.